وقال المؤلف رحمه الله ومن ابتاع عبدا فوجد به عيبا eléyìí ó fẹ́ ṣàlàyé kìyàrú àlàyé àwọn tá a ti kàkà lẹ̀ látẹ̀kan kìyàrú tadlis kìyàrú gish kìyàrú khida kìyàrú khilaba sọ̀rọ̀ gbogbo àwọn eléyìí ètò tó wà sí pé àwọn yìí wọn ò àfẹ́kìtì bẹ́ẹ̀ ìdìbò kò sọ bẹ́ẹ̀ ò di. Eh, fásid àbí eh, àbí bápìm ní bẹ́ẹ̀ òun tó ń tẹ̀wé ẹni tó ta yóò gbẹ̀sẹ̀ but kò fún àti pé ní bẹ́ẹ̀ òun kò tọ́ bẹ́ẹ̀ òun tọ́ mìíràn ayé tó ti tọ́ but ẹni tí tó ta ti jàǹbá àbí ẹni tó rà ó ṣe ó ṣe jàǹbá nǹkan tó náà ní pé ní ṣẹ̀rẹ́ òfin ní opportunity kó tó bá rí bẹ́ẹ̀ so ọ̀ní ráìtì ìdá kó wá decline eh, irú bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ kó sọ pé ní òun ò rà mọ́ ìkànnì kan káwọn káńsù bẹ́ẹ̀ òun bá ń gbówó bá ń gbé owó mi ọjà tó ta fún mi ni tàbí kọ́ni pé òkè òun ó òun ó hold rẹ̀ iye tó léwu dédé irú ọjà tó ń tà fún un ọjà tó ta nísìnyí ó tà ń ta product tó dáa ó tà ń ta product tó dáa ìtàbẹ́ẹ̀ ló ta kínní o so ọ̀dọ̀ ká padà wá rí àdé pé ìta Eh, second handed ni kìí ṣe new so second handed ló yẹ kó tà á béèrè pé ókè èló ni price second handed èló ni price tuntun second handed gbọ́dọ̀ dèdè tó wà ń bẹ̀ wọ́n á minus èyí tó kù ẹni tó tà yóò dá padà fún ẹni tó rà èyí tó máa gbé nǹkan ẹ̀ lọ tápẹ̀jú ra mọ́tò so nígbà tí wọ́n ra mọ́tò wọ́n ti kun mọ́tò yìí rẹ pé kí n bá rí màṣá látàbàrà kalẹ̀ wọ́n ra táyà sí i wọ́n kun everything kí n bá rẹ̀ tí ò bá experience yóò ṣe bí mọ́tò tuntun ni àbíkọ́ sọ pé kó bí tòkunbọ̀ ni tòkunbọ̀ náà ti ń pè ní tuntun nísìnyí ní generally lọ́dọ̀ àwọn aráàlú ẹni tó bá ra tòkunbọ̀ náà láti pé ó ra mọ́tò ẹ̀kú ìnáwó mọ́tò náà tó wá ta ọkọ̀ àlòkù ó ta níta tòkunbọ̀ mìíràn ìyàtọ̀ ń bẹ láàrin iye tá ń ta ọkọ̀ àlòkù tá a tún ṣe ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ ó ń bẹ láàrin tòkunbọ̀ yàtọ̀ ń ọkọ tuntun tí a lè dà brand new one sòkó wa tọ ọkọ àlòkù níta eh, níta tòkunbọ̀ tó padà rí pé ọkọ̀ tẹ́ tàkítà pé ń kì í ṣe tòkunbọ̀ kì í ṣe tòkunbọ̀ tó padà rí pé kì í ṣe nígbà tó rí bẹ́ẹ̀ ẹni tó ra mọ́tò pé òun mọ́tò yìí àbíkó ní pẹ́tọ̀ kí la fẹ́ ṣe nísìn dájọ́ ní pẹ́tọ̀ kò sí láìfi èyí rà àmọ́ èyí tó lé àwa ni pé irú ọkọ̀ bẹ́ẹ̀ tí èso tuntun èlò wọn ń tà fàpèjúwe ó san one point two million fàpèjúwe àwa rí i pé irú ọkọ̀ ń fíálé àbí tọ́lé use ní ọkọ̀ ń gbogbo tí wọ́n tà ò lè ju eight hundred thousand naira lọ so wà ní pẹ́tọ̀ nígbà tó bá àwọn ẹni tó ra ọmọ agbọ́mọ́tò lọ but ẹni tó tàn láti dá four hundred thousand naira padà fún so alṣù àìbìnú àlùfáàríkù láàrin iye táǹtà ìlú ọjà tí tó tà àti ètò pìtẹ́ǹdẹ̀ yìí bó tó òun ò dá padà fún irú ẹni bẹ́ẹ̀ nípa ọmọnìpítà abidan tọwájáde bíi àìbàn sọ ẹni tí ó ra ẹrú tòhárì pọlọpọlọpọ gbàgbé àwọn tẹ́lá báyìí tá a ti ṣe more than one thousand years ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe wọn ntí ń bẹ lásìkò wọn òun náà ni wọn sábà fi ṣe àpèjúwe bíi abudu bíi járíà pé ó gbajúmọ̀ àwọn afi ń ṣe òwò nígbà náà ọ̀ka sọ pé nísìnyí pé ní wàmánì pítà à náà kọ̀tàn ẹ̀ ń tó ra ràkúnmí kan àbí wàmánì pítà à tàn ẹ̀ ra mọ́tò fàwájàdà bí i àìbàn bá rí pé mọ́tò yìí ó láàyè tó pọ̀ ó lárùn tó pọ̀ so mu'alifu ni pé fàlàwù fàlàwù ẹ lèlèmùsẹ́rì lèlèmùsá lèlèmùsẹ́rì khiyar yìí ni pé ó ní option fàlàwù khiyar an yàhàbísà ha yìí ni pé yàhàbísà sàyàrà wàláṣẹ́ àlàwù ìfọ̀hàn pé òun ó òun ó holdi mọ́tò pé òun ò ní dá so àjẹ́ pé ó fọwọ́ wọ́nú nù. a ó yẹ̀rú yóò da yẹ̀rúdà ha ńlá ẹ̀kọ́ mọ́tò la fi ń ṣe àpèjúwe yẹ̀rúdà ha kó dá mọ́tò ń padà kó dá mọ́tò ń padà wàyà kódà sàmànà wọ́n ní pé yálà ẹ̀ bá ń gbé owó ohun tí mo fún yín so mo rò pọ́pùsàn lẹ́ẹ̀kẹta òun ni pé ní ẹ̀ áó yẹ̀rúdà ha wà yàkúdù àrṣà àlàyébì that's the difference between irú product tí ò ní àbùkù tí ò lábàwọ́n àti irú ẹ̀ tó bá ní àbàwọ́n because ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàrin eh, price wọn ok eh, yìí nù so kákọ́kọ́ sọ̀rọ̀ tó ná pé kí náà ń pè ní aibu àlàáìbù ò ní anything táǹpẹ̀ ní ààyè àbí àléébù ò ní gbogbo nǹkan tó yẹ pé ní lọ́dọ̀ àwọn oníṣòwò yóò affect price yóò affect eh, price tí tí tó yẹ kí kán ra nǹkan yóò affect rẹ̀ so àbí kó reduce rẹ̀ gbogbo irú ẹ̀ yìí náà ń pè ní aibu ọ̀sán pé ní aibu lọ́dọ̀ wọn àgbà eléyìí ẹ̀lẹ́fẹ́rú ẹ̀kú ẹ̀lẹ́fẹ́rú ẹ̀kú even bóyá pé ní lọ́dọ̀ àwọn tábà ń wò wípé aibu ni yóò ní máa jẹ́ aibu fápèjúwe nísìnyí èèyàn èèyàn fẹ́ ra bóyá ó fẹ́ ra mọ́tò wá rí i pé mọ́tò òun kí lálẹ́ fi wé sọ́sá rí i pé mọ́tò tó fẹ́ rà ó ní nǹkan kan tó pé ní tó common people àwọn èèyàn bá ń wò ó wò ó rò pé bóyá àléébù ni gbogbo àwọn tó ń ta mọ́tò ní pé ẹ̀ wò àkíkọ̀ eléyìí kì í ṣe àléébù so kò ní ẹ mọ́ kò ní ẹ mọ́ rà so irú èyí òun kò ní kì í ṣe àyẹ̀bù tó túmọ̀ sí pé ní consideration láti determine pé kìíní kan if it's uh, eh, defect or not ó nídìí àwọn expert kí wọ́n fún wa ní eh, nǹkan lórí rẹ̀ ìdá ó ti di mélòó ní sinmi pé ń máa ń yà àbísà wò wàláṣẹ́ àlàwò tó bá wù ú sọ pé ní òun ò ní dá padà so yóò máa yóò máa lò bẹ́ẹ̀ náà òfo ẹni kì í ṣe ẹlòmíì àwọn yàrá dàwó àwọn yàrá dàwó kó kó dá padà wọ̀nyá kó ló sámánà hù òkè ẹ̀gbọ́ òun ò òun ò fún yín ní àmì òun ò rà mọ́ sábà ń ọjà òun ni àbíkọ́ jẹ́ pé pè àbíkọ́ jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta tí mo alẹ́ fò dákọ̀ ni wípé òun òun ó òun fọ́ ọmú lóòótọ́ bọ̀ òun ó gba iye tó lé iye tí kí ọjà yóò jẹ gangan wọ́n ní pé ilá àńyẹ̀dì hóláhó àńdàhó àìbó mọ̀fìsìdòn pẹ̀lú ìgbẹ́lẹ́yìn tó náà ti gbé lọ́dọ̀ tán lẹ́yìn ìgbà tó gbé mọ́tò ń kò ní ibi tó ti rà á so bí eh, iná ẹ̀kan ló wá fọ́ níbi tó tẹ́ gbé wọlé iná kan fọ́ àbí wọ́n ti scratch ara mọ́tò ń bàtàwọn èèyàn ń gẹ pé ẹ kù náwó o so àìbù mufsidun irú àìbù bẹ́ẹ̀ o o lè affect o lè negate ẹni kátàkárà but ọ̀dọ́ ẹ̀ ló ti ṣẹlẹ̀ kí sọ́dọ̀ ẹni tó ti rà wọ́n ní pé falahu anyẹrù díà bí kéémàtì àlàáìbì alqadim mìnà sámánì awo yàrá dà wò so ntí ó ṣe níbẹ̀ wọn nísìnyí pé kò lè ìdà kó pọnipókì ọkọ̀ yìí kàtà délé a rí àléébù níbẹ̀ àléébù tó yẹ pé látọ̀dọ̀ yín ni so bóyá lẹ́sẹ̀ yìí pé ní ó yẹ kí wọ́n gbé jáàkì sí àbí ó yẹ kí táyà kan kún kó wà ń bẹ̀ pọ̀ táyà tán gbé wá láti bẹ̀ kì táyà gidi kò ń tó ta náà àti yẹ ọ̀dọ́ ló ti wá lóòótọ́ so òun náà wá nìyí òun náà wá ní bàtà àtàn gbé ìdílé tán wọn ti fọ́ iná rẹ̀ àníkókè wọ́n wá ṣe calculation sọ pé ó fẹ́ nínú sọ pé ó fẹ́ ó fẹ́ wí tó jọ ọjà kò kò dá padà mọ́ ok èyí tó fẹ́ lọ́dọ̀ òun kò sí tó kan báyìí òun bẹ̀ mọ́ àmọ́ èyí tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ so àwọn àwọn òpè àìbùn irú ọkọ̀ bẹ́ẹ̀ tó bá ní irú àìbùn bẹ́ẹ̀ òun ló ń wó tà irú the same ọkọ̀ tí ò ní àìbùn èlò ń wó tà ìní pé irú ọkọ̀ bẹ́ẹ̀ tí ò ní irú ìyọnu èyí ló ń wó tà ya pé ó bá ní ìyọnu èyí ló ń wó tà lápòjú oníṣàn kò sọ pé ní ẹ́ńjìn rẹ̀ ó ti lọ wọ́n kàn rọ àjò ọ́ìlì wọ́n sì fi ọ́ìlì míì sí wọ́n sì rọmi sí wọ́n kéèké báyìí dé ọkọ̀ down on sand well bàtà á dé lẹ́rìn pé ní ìjọ́ kejì báyìí dé kò sí ọ́ìlì tomato mọ́ tó fà pé ní ẹ́ńjìn rẹ̀ ti lọ ká ọ̀bàtà tó délé náà iná iná ojú kan fọ́ wọ́n ti fi nǹkan ya mọ́tò ńlá tó àìbò kọ̀ọ̀dé mọ́ nísìnyí pé irú ọkọ̀ tó bá rí bẹ́ẹ̀ tẹ́yìn rí bá wọn ìlò wọn ó tà ìbá ìní wọn ó tà pákòjú onísìn òun rà ní one point five million a ní pé ọkọ̀ tó bá rí bá ń lóòótọ́ tí ò lẹ́ńjìnì kò yẹ kán tàjú one million lọ kò yẹ pé nísìn ẹni tó ta òun yóò da five hundred thousand naira padà fún tó fáìlì mọ̀ṣẹ́rì so amala àìbò jẹ̀dí kò sí nǹkan kan tí tó kàn ẹ̀yọ́ so àyẹ̀rẹ́jẹ̀ bí kímọ́tì láìbí mìíràn sámánì so yìí ni pé sámánù ni alẹ́bí àkàdà òbí yìí àsámánù so nǹkan tí yẹn máa ń dá padà nínú dọ̀mọ̀nàtì àpàdà dé ibi dọ̀mọ̀nàtì náà àbọ̀mánù inú kẹ́yìn ó dọ̀mí náà nǹkan bí mìsìlíhì àwọn obìnrin kẹ́yìn destroy never destroy either voluntarily or intentionally kò sí àtọ́lá ní méjèèjì nínú mú un kéèyàn ó kéèyàn ó bí alọ́ọ̀sì ẹni tó ba nǹkan ní nǹkan jẹ́ nísìn yóò sanwó ẹ̀ so nǹkan tí wọn bá ṣe bá ń pín tọmọ láti ní pé ìsídà kó dá mísìlù padà àbí kó dá kéèmà padà tọmọ náà tó ní bọ́tí ilé ìtafẹ́ sọ ni pé táwọn pé ní yóò dá sámọ̀nù padà àbí kéèmà ẹni pé ó sọ kéèmà níbi ọ̀rọ̀ sámọ̀nù níbi ìyàtọ̀ ń bẹ láàrin kéèmà àti sámánù so now sámánù nísìnyí iye dèédé nǹkan téèyàn tó kó kalẹ̀ tí ra nǹkan sámánù nù bọ̀ kéèmà ni pé kí ni nǹkan tá a ra kí ló wọ́ọ̀sì kí ni purchasing value rẹ̀ gangan sápòjú nísìnyí ọkọ̀ tí ò rẹ́ pé tá a gbọ́dọ̀ ah, ọkọ̀ yìí àbí àwọn tó ń ta ọkọ̀ ní àdúgbò báyìí wọn ni wọn kò lè ju one million lọ àtọ́ntà ní zango wọn ò lè ju one million lọ àwọn àti gáràjì ọ̀fà ní ọkọ̀ yóò gba ju one million lọ àwọn àti sawmill pàṣẹ àbí oríṣiríṣi ó wáyé pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀mí wọn kò lórí pé irú ọkọ̀ yìí lórí igbá wo kò yẹ kó ju one million lọ kí mọ ọkọ̀ nù. ọ̀kẹ́nìkan wá dé kó wára ní one point five million pé ah ọkọ̀ yóò mọ̀ láìkè ọ̀hún nígbà tí pẹ́ àwọn rà gbogbo tí wọ́n ti fẹ́ta lòun rà ẹ̀yà one point five million wá one point five million òun ni sámánù nù sámánù ọkọ̀ nù ìyàtọ̀ láàrin kéémà àti sámánù nù. mo sọ بقيمة العيب القديم من الثمن وهو قيمة عيب نسي أن تورقون هذا ما كجوا واني واجي أن تورقون أورا ني 1.5 لورا but value ọkàn gangan gangan kò ju mílíọ̀nù lọ so òun ti ra ní one point five hundred ní kéèmọ̀ rẹ̀ wà yọ kó nu sámánù tó yí tó èsì tó ṣe táwọn bá dé pé ọkọ̀ yóò lẹ kò yẹ ó ti àwọn jù kò gbọdọ̀ ju eight hundred thousand lọ pé ní ẹni tó ta àwọn gbọdọ̀ dá seven hundred thousand fún ẹni tí tó rà nǹkan sámúnù tó san ọ̀nì one point five million kírímà rẹ̀ sì ní ẹni ojú eight hundred thousand lọ. so option àkọ́kọ́ nu awo yẹ̀rọ dàhú wọ̀yẹ̀rọ dà máa ná kọsọ̀hú àlàáìbù àìndàhú. àdúgbò ní kí ó kè ọkọ̀ ohun ìṣẹ́ nígbà tẹ́lẹ̀ kọ́kọ́ ti jàǹbá ohun ìṣẹ́ ra mọ́tò yìí mọ́ ọkọ̀ tí ò lẹ́ńjìn ẹ̀wá ta ń ta ọkọ̀ tó ní ẹ́ńjìn ohun rà mọ́ tọ́ ìjọba ẹ̀mí tó kàn ní kò tọ̀ kò sí láì sí Eh, àwọn aná yìí tó tó tó ti bàjẹ́ yìí àti scratch yẹn fákùn lọ́dà ni so mo eh, wá béèrè pé èló tí wọ́n fẹ́ kun irú ìtọ́ scratch wọn àti fi nǹkan hàn èló ni wọ́n kọ̀ kalẹ̀ ìtọ́ méjèèjì tí eh, tó ti fọ́ èló wọn ń tà wọ́n kọ̀ kalẹ̀ àti òkè iye tán tó ti di lọ́dọ̀ ọ̀kẹ́ náà ọ̀nà láti wọ́n ó di kùnú sámánù rẹ̀ nígbà tá a padà sí àti pé. Eh, gbogbo tí ó kọ tí ó kọ sí wọn yóò tó hundred thousand naira a nìkan yọ hundred thousand naira kó nù eh, nínú one point five million òní yòókù wọn dà padà fún wọn dà one point four million naira padà fún ìṣẹ̀lẹ̀. قال وإن رد عبدا بعيب وقد استجله فله غلته فله غلته إلى حين الفسخ ولا يلزمه شيء لذلك لقوله الخراج للضمان ẹni tí tó ra abudu gẹ́gẹ́ bá a ti sọ níjọ́ abudu náà fi ń ṣàpèjúwe pàtó káwọn lo mọ́tò lónìí ẹni tó ra mọ́tò ṣùgbọ́n tó ra mọ́tò ń bẹ́ ó rà fún pé commercial purpose ni ó ti fi ń kó ọjà láti ọjà oko lówó lọ sí. Si, alápá àbí lọ sí gàmọ àbí lọ sí ọjà míì náà tó o ti lọ o ti lọ ní nígbà ìsàgálà ní pé o ti lò ó ti sàǹfààní lára mọ́tò yìí kó tó di wípé ní orí àléébù tí ti ń bẹ ń bẹ fàlàhù rọlátùhù gálà yìí ni pé kò sí di nǹkan tó rí òun èrè ní tó fọkàn ṣe gbogbo nǹkan tó bá pa láàrin ìgbà ẹni tó ra mọ́tò ńlọ ni ẹni tó ra mọ́tò ńlọ ni torí pé ó ń ṣe ọlọ́run ìkànnà àtàlà rẹ̀ kọ́ máa rẹ̀ pé ní alìkàrájú lòdọ̀mọ́n alìgólúmù lòdọ̀góròm alìkàrájú lòdọ̀mọ́n benefit máa ń follow liabilities ni bẹ́ẹ̀ ni eh, sorry damages ń follow eh, benefits benefit ń follow damages bẹ́ẹ̀ sì ni profit náà ń follow liability ẹni tí yóò náwó lórí nǹkan òun náà ló yẹ kó jẹ àǹfààní irú nǹkan bẹ́ẹ̀ náà so a rí i pé ọkọ ìgbà tó fi ń sòwò tí nǹkan bá ṣe òun náà ni yóò náwó sí ẹni tí ó náwó sí òun náà ni yóò rà so nígbà náà gbogbo ohun tí ó fẹ́ dá padà ń gbogbo ohun tó fẹ́ àgbà tó fẹ́ dá mọ́tò ń padà tó sì ti lóhùn a ní wọn sọ pé fún bàtà ti lóhùn pé ọ̀ dá ntí ntọ́ ti lò padà lára ó gbà tó fi lọ́jà ó ti jèrè lẹ́sọ̀ jèrè six thousand naira fifty àjẹmọ́nù fifty ẹ̀ òun náà ni ṣùgbọ́n ẹni tí ẹni tí tó tajà náà òun náà ní láti pé yìí tó bá ní pé òun fẹ́ dá a padà òun fẹ́ dá mọ́tò òun padà sẹ́ńtọ̀ òun náà olùsọ̀yìn pé bọ̀tẹ́ yìí náà ti lóhùn àfẹ́ náà láti lò so kò ní wá bá la káyìí káyìí tó dìde yìí tí tẹ ẹ̀rá náà lòun ò dá padà kí ni wàá ṣe òun wà ní pípọ̀ òun náà san owó ojúra tó lè ṣe irú ọkọ̀ ń tán bá rẹ́ǹtì ẹ̀ ní ló fi ṣéun èlò òun ó san òun náà ó san yẹn padà fún ẹni tí tó ra ẹni tó tajà fún èmi tọ̀hún o. àdúnù ẹ ó láìpẹ́ clear ẹ ṣé clear nàtàwọ́ pàbó àbí ká dúró níbi pẹ̀lú ògùn ọlọ́run ọba àádọ́ láti wàlbẹ́ẹ̀rù alẹ́kìyárí ìjà ìzún ìzá bọ́ra balẹ̀ zálíkà àjẹlẹ́n kọ̀rìbàn àwọn abòyúrò tó ní àìbù àti kàkàlẹ̀ yìí àti àwọn ìdájọ́ rẹ̀ sàǹfààní ta tó ń rí bẹ́ẹ̀ náà ni wípé ní àwọn kan bẹ́ẹ̀ pé unethical conduct ni wọ́n mùsùlùmí ò yẹ kó máa ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ máa fi rọ́ mùsùlùmí gbọ́dọ̀ máa ń sọ òdodo ni ọ̀nṣẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ pé ní albayyani bilkhiyari máa mi náà mi sàfàrà kọ́ ọ̀kan náà jẹ̀míyà fàyín sọ́dà kọ́ wà báyà náà bórìkà fíbe ẹ̀hìnmá wà ń kádàbá wà kátàmá muhiqati albarakatu ń bẹ̀ ẹ̀hìnmá so kátàkárà àmínú náà méjèèjì ẹni tí ó rajà aminu ni ẹni tá a ẹni tí ẹni tó tajà ni ẹni tí ó sì tajà náà àmínú lòun náà ẹni tó fẹ́ rajà náà fọkàn tán kò tá a bá fi inú ara wọn tá sọ òdodo fàyín sọ́dà fáwà báyà náà tí wọ́n bá fi inú ara wọn tí wọ́n sì sọ òdodo bóore kàláwọn fi bẹ̀rẹ̀ ìrìnà ọlọ́run fi àlùbáríkà sí nǹkan tí ra lódì kejì wàyín kàtà máa wàyín kàdàbà tọ́tà bá parọ́ yálẹ̀ ń tó fẹ́ tajà ló parọ́ ni àbẹ́ ń tó fẹ́ rajà ló parọ́ ni wàkàtà máa tí wọ́n pa nǹkan tí ò yẹ kí wọ́n pa mọ́ tí wọ́n pa á mọ́ àwọn iṣẹ́ ọlọ́run ọba yìí kí ọlọ́run ọba kó máa bá sọ lọ́run sọ́lá wọn ni pé ni mú ìkọ́ tí alùbárakátú nílẹ̀ ẹ̀yìn náà so ọlọ́run ó ju àlùbáríkà kúrò ní ọjà àwọn àlùbáríkà ọjà àwọn ní ní àlùbáríkà pàápàá jùlọ fẹ́ni tí ó bá sọ wípé ní òun ló jẹ̀bi irú nǹkan bẹ́ẹ̀ so kí ọmọ mùsùlùmí kádàkùn ká kíyèsí kátà kára ọ̀wọ́ wa torí pé léyìí yóò wọnú hadith ọ̀nṣẹ́ ńlá màsàlá sọ́lá sọ pé ní òzákàrà rọ́júlán òfèlò sáfárọ́ àṣàṣà wà áwòbárọ́ wàyàmódúyàdéhìí. يقول إلى السماء يقول يا رب يا رب فمطعمه حرام فملبسه حرام وملبسه ومشربه حرام وغذي بالحرام فأن فأن يستجاب له وقال أن قصة أن قصة عليكم أن يفوى آه، إبي بابي أتدموا أدلان قال أن قصة في تيو ماني وكنا لا ما جي wọn làwọn máa fi bọ́ àwọn ìyàwó wa wọn làwọn fi bọ́ àwọn ọkọ wa wọn làwọn fi bọ́ àwọn ọmọ wa làwọn fi tọ́ wọn àbẹ̀lọ́n kọ́lọ́n kó bá ní ṣe gbogbo ẹ̀ nínú láàkàn oṣù ọlọ́run ọba hada wa sallallahu wa sallam wa barak wa an'am ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. wa wa rahmatulahi wa barakatuh.